Hello. Good morning. Good morning, students. How are you today? Have you prepared for today's class? Today's class, today's class topic. We are going to talk on comprehension. What do we mean by comprehension? In Yoruba, because I'll be taking Yoruba class. Yen là ń pè ní àkàyé. Kí là ń pè lákàyé? Ó oh, ní nǹkan tí tó dẹ̀ yé wa yékéyéké tí ìbéèrè tó máa wà lábẹ́ ohun tí a kà tá a máa dáhùn sí. àpẹẹrẹ kí là ń pè ní àkàyè òní bá sọ ìtàn nípa ẹnìkan àbí tá a ṣe nǹkan kan ẹ́ àlejò.